الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم البركة تنزل وسط الطعام فقلوا من حافتي ولا تأكلوا من وسط أخرجه الترمذي lórí ọ̀rọ̀ kí làwọn ẹ̀kọ́ tí òjíṣẹ́ ọlọ́run anábùa muhammad sallallahu alayhi wa sallam tí ọkọ wa láti máa lò bá a bá ń jẹun àbí bá a bá ń mọmi. abdullahi ibn abbas ọlọ́run bá a sàlékún ìyọnu fàtòun àti bàbá rẹ̀ àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà anábùwà muhammad sallallahu alayhi wa sallam. ó ní qala rasulullahi sallallahu alayhi wa sallam. ojúṣe olúwa kí àlékún kí a ti jẹ kọ́ máa bá oúnjẹ àárín rẹ̀ lọ́wọ́ bàbá gbóúnjẹ kalẹ̀ ànábì ní ibi àlùbáríkà wà ní oúnjẹ wa àárín oúnjẹ òun ni o. fàkúlù min hàfàtẹ́ má wà á kọ́kọ́ mú àlùbáríkà kó lu oúnjẹ máa jẹ oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ jẹ ni má lọ́ọ́ máa bu oúnjẹ ní kíni ní àárín wàlá ta'kulu min wafaqi má máa lọ́ọ́ bu oúnjẹ ní kíni láàrin ẹgbẹ̀ẹ́gbẹ́ ni o ti máa jẹun ẹ gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí la fi ní kọ̀sẹ́sìn tí kọ́ èèyàn báyìí o ohun tó kéré àti ohun tó tóbi ohun tá a fi gbé ayé rọrùn kálífì àmà náà ò ní dàrú ìgbà ẹ̀ lọ́lọ́run fi rán ànábì o sọlọ́lọ́ kódò fi débi bá a bá fẹ́ jẹun bó la ti bẹ̀rẹ̀ ọwọ́ wo la fi jẹun kí la wí bá a bá fẹ́ jẹun bá a bá gbàgbé rẹ̀ nígbà tá a bá rántí ọgbọ́n wo ló kù tá a dà sí i tó fi wá débi pé níbo la ti máa bẹ̀rẹ̀ oúnjẹ jíjẹ lọmọsàbà sàlékún kí á ti jẹ fún anábùa Muhammad sallallahu alaihi wasallam gbòǹtí ọwọ akọ àwà yìí náà dákun lílo rẹ̀ ṣe rọrùn fún wa o ìyàwó àyàṣe kọ́ ni o. عن أبي هريرة رضي الله عنه Abu Huraira ọ̀gá wa àgbà ọmọsáàbá ṣàlékún ìyọnu rẹ̀ fún àti ògbà àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà annabuwa Muhammad sallallahu alayhi wa sallam. قال ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط إن الشهاء أكله وإن كرهه تركه متفق عليه Abu Huraira ní gbogbo bá a ti wà lẹ́gbẹ̀ẹ́ ànẹ́bí bá a ti máa bá ànẹ́bí tí máa ṣe tó ó lóun ò rí rí ànẹ́bí ọmọ complain bá oúnjẹ kan. oúnjẹ ìjọ á ṣe báyìí ó ti wá níyọ̀jú báyìí ẹ̀jẹ̀ wá ṣe báyìí ó lóun ò rí ká ànẹ́bí ó ṣe bẹ́ẹ̀ rí o. ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط èmi ò rí ká nẹ́bí ọmọ kọ̀ǹpléènì oúnjẹ kárí o ǹjẹ́ gbogbo oúnjẹ náà lọ́tí ànẹ́bí lọ́rùn ara o wọ́n gbé nǹkan míì náà síwájú ànẹ́bí tí ò ní wù jẹ o tí wàá ní í ṣe ìníṣàhá o àkàlà o bẹ́ẹ̀ bá gbóúnjẹ bá ànẹ́bí tó bá wù ẹ̀rí ọmọ jẹ́ wà ń kárí àwù tàọ́kà o bẹ́ẹ̀ bá sì ti gbóúnjẹ síwájú ànẹ́bí tó lóun ti yó ẹ̀mọ́ pé kọ̀tẹ́ lọ́rùn àmọ́ kò ní kọ̀ǹpléènì sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ pọ̀ ju eléyìí ọ̀nì pé láti máa preserve dignity ara wa ìdí èèyàn bá ti ń complain púpọ̀ yóò dùn ẹni tó ṣe oúnjẹ yìí náà àbẹ́ni ó fi ṣe ọ́ lálejò ni yóò dùn òun náà àmọ́ bọ́ bá ti mọ̀ pé ìmọ̀ àwọn ìjẹ oúnjẹ báyìí ń lé wa àwọn ìjẹ oúnjẹ báyìí ní ìlú wa kéèyàn ó débì kan nísìnyí ẹ̀bà làwọn mọ̀ ní nǹkan àlejò ìwé sì jẹ́bà nílùú yín èyí wọn wá pé ọmọ wa bú wọn pé ẹ̀yin ṣe fẹ́ràn gbèrè gàrí báyìí fẹ́ a ẹ̀ṣẹ̀wò àjẹ́ àti yó ànábì sọlọ sọlọ ànábì yẹn kọ̀ǹpléènì ń pọ̀ oúnjẹ o àmọ́ ìtọ́ bá wù yọ jẹ́ èyí tí ọba ṣe sí ànábì lọ́rùn kí ni ó ṣe tààràtà wù yóò fi lẹ̀. متفق عليه آه الإمام البخاري أتى الإمام مسلم أحمد بن وطن حديث الواو عن أنس رضي الله عنه أنس بن مالك لما سالكم ينفو وباوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم olójìṣẹ́ olúwa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìwà mọ́sá bá a ṣàlékún kí a ti gẹ̀ fún ọ. ó tún kọ́ ọ sọ báyìí fún wa pé inna Allaha la yarda an al-abdi ya'kulu al-akla wa yahmaduhu alayha à ìní ọlọ́run dùn sí ẹrú kan o ìní ọlọ́run dùn sí ẹrú kan o lọ́mọ́sá dùnú sí wa o ìyá wa náà àwọn tọ́lọ́run ọmọ ìyọnu tí wọ́n máa dùnú sí o kí ni ta lọ́lọ́run yọ́nú sí tó dùnú sí ẹni ọjẹun tán tó wá ní alihamudulilayi ya akulu akila fayahmaduhu aleya ẹni ọjẹun tán gbogbo ntí ó rí ọjẹ ọwọ àmọ́ pé àwọn kan ò rí jẹ o àwọn kan wá ro eléyìí táwọn ò rí o àwọn kan sì ní kìí ṣe pé wọn ò ní wọn ò lè jẹ ìgbẹ náà ní bẹ láyé ẹlòmíín lówó wọn ní ọmọ ẹjẹ lè má jẹ ẹ má jẹlé ẹ má jẹ tọ̀hún kọ́lé omi lásán wọn ní kẹlòmí ọmọ ọmọ ìwọ wá rí o sì tún lè jẹ orí ọlọ́run di méjì fún ọ orí àwọn kan ò rí orí o tún lè jẹ àwọn kan rí wọn ò lè jẹ àbọ̀lọ́mbà wa ṣe méjèèjì rọrùn fún wọn ọtọ sí ọ ọdà bẹ́ẹ̀ ìyẹn bá jẹun ìyẹn ọlọ́run ó dùn sí ìyẹn bàbá wa ní alihamudulilayi òun lè dúpẹ́ àwọn yẹ́sọ̀rọ̀ bò ṣàròbà àbóyè nǹkan kan lórí tó mu ni omi náà lórí òǹgbẹ́ǹgbẹ́ òsì sáré mu mi oní ẹ bá ń gbó láàrin a few seconds omi sì déwájú rẹ̀ láti àárọ̀ dálé àwọn mẹ́rin omi tí wọ́n mú nù pápá tí wọ́n wù òǹgbẹ́ ń pa ẹlòmíì èyí pé nǹkan mi àárẹ̀ kankan ṣe ń ró mi mu ni kò sómi lọ́tún kò sí lọ́sì kò sí níwájú kò sí lẹ́yìn wọ́n kàn lọ náà ni pé bóyá kàn mí bẹ̀ bóyá wọn kàn mí bóyá wọn kàn mí ìgbà ẹlòmíì ṣubú lulẹ̀ tó kú sínú o àti bí ọba ni ẹ bá ń gbómi tó mi sì délẹ̀ kan náà tó sì tètè orí mu à ọ̀dà tí wọn náà dúpẹ́ fọlọ́run pé á alihamudulilayi bọ́ọ̀bá ṣe bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní inna Allaha la yarda iná ọlọ́run yọ́nú sí ọ ọlọ́run yọ́nú sí ọ lọ́mọ́sá kàwá fún àwọn tí ó yọ́nú sí هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه نقع ترى الآل والأصحاب أحباء لا أعداء أمر لي النبي أتمنى صحابة النبي في àní o ti délẹ̀ láti máa pín gbogbo ẹ̀yin orúkọ náà pọ̀ àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run bọ́ bá ti lè kárí nkàlùkù náà la fẹ́ kí ọ̀tẹ̀ lọ́wọ́ láti òní lọ látàgò mẹ́wàá láàrin aago mẹ́wàá sí aago méjì ní mọ́júmọ́ àsúná àsúná akadẹ́mì tá a júwe fúnra wa lọ́nà yunifásitì àwọn méjèèjì tá a wíńdò ní ẹ̀bẹ̀rẹ̀ kankan nù wọn ustaz Yusuf àbí malam Misbah wọ́n máa wà ń bẹ́ ẹni ọba jẹ́ lè kéwú kọ́dà kọ́ lè kéwú yóò fi rẹ́gísítà ẹni ọba jẹ́ mọ́sálásí kọ́dà kọ́ mọ́sálásí ẹni ọjẹ́ pópó ara ẹ̀ náà náà lè lọ. ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀wá sí ń lọrin kò ní ìdẹ torí yíyún kó ń kálukọ́ máa wọkọ̀ wá lọrin ẹlẹ́rìn ẹnìkan ti ń gbé Ìlọrin àbẹ́yìn tẹ bá pé méjì mẹ́ta mẹ́rin mẹ́wàá ẹlẹ́rìn ẹnìkan fi ọba yín gba ìyọ̀dọ̀ yín ẹ̀dá kan ẹ̀ sáàjẹ́ ká sún àmánà àwọn ẹ̀yìn abábágbà ilékéwù lọ bá gbà ní lápò fìdíṣẹ́ o mọ́sálásí ni fìdíṣẹ́ o àwọn kan náà lọ bá gbà ní tíra yìí ṣe ń téèyàn ọkàn wàá mú tí ó lọ fi tolé o ẹni ọba lè kà á nìkan gbà á ìwọ́tọ̀ ọba lè kà á òun náà la fi ní káwọn ìmáàmù mọ́sálásí ó ní káwọn àfáà kéwu ó ní bá a ti ń ka yìí bá a ti ń ka tíra yìí ẹ̀yin náà máa kà á fáwọn èèyàn bẹ́ẹ̀ ní gbogbo owó fi jọ ní ládàá o mọ̀kẹ́ ọ̀tá gbà pé mi náà fẹ́ gbà ọ́ di ẹlòmíì tó ń lè kà lọ́wọ́ torí kò sí bó ti lè pọ̀ tó kò lè kárí o ọlọ́nkọ́ mọ́ta fi hàn ọ́ wọ́sọ̀lélàhùnmá wọ́sọ̀lém ọ̀bárìkà lánà nílùú muhammadu ali ọ̀sọ̀lẹ̀ tó láàrin ten sí two lójoojúmọ́ látòní ẹ̀ eh, at least fún ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́rọ̀. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم